islam òun náà ni ọmọ se tí gbọ yin fa yin le ola dun ní pẹ̀lú bí ó ṣe máa tún kọ ètò náà. wàláhù lẹ́bí la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń jẹ́ yorùbá wáyé pé àjọ kójúmọ́ àjọ káàbọ̀ sórí àjà àbálẹ̀ ètò tí a pè ní alifiki òfin islam lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ló kọ̀ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ètò yìí ó jẹ́ ìgbékalẹ̀ fún àǹfààní jàmáà mùsùlùmí lápapọ̀ láti máa béèrè ìbéèrè kan àbí kejì lẹ́yìn tí kò tí ì yé wa tó nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam inshàlá abẹ́ aláàkó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn wa fún wa. Ah, Sheikh ayakumọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sáà bákan náà kí n máa fi tó wa létí ah, àwa tí a jẹ́ olùgbọ́ yìí pé alimadina Center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ ni wọ́n ṣe agbátẹrù ètò náà kí allah kó túbọ̀ ń wá fi ṣe àlékún àgbéga dáadáa sí fún wa inshallah hmm. kí allah kó sì túbọ̀ máa bá a ṣe àlékún orí tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ sí fún wa inshallah hmm. ìbéèrè aláwọ̀ kan tí màá kọ́ fi ṣíde òun náà lè tó wá láti ọ̀dọ̀ umar abdulrahim láti saudi arabia wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan béèrè nípa àdúrà tí ẹni tó bá ń wá ọmọ tí ó lè máa ṣe wí láti máa wí gbólóhùn yìí léyìí tí ẹ mẹ́nubà ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí pé Allahu Rabbil sharikala lẹ́yìn ìgbà náà yóò tún wí gbólóhùn subhanahu wa alhamdulilayi wa la ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah lẹ́yìn náà yóò tún wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharikala lahul wa lahul hamdu wa huwa ala kulli pẹ̀lú ìsìnfàrù tó pọ̀ ní ṣíṣe ipe lẹ́yìn náà kí ẹni náà kó wá ṣe àdúrà ohun tí ó bá fẹ́ ipe ṣé gbólóhùn alhamdulilayi lẹ́bi àṣeyàna bàdàmà àmàtẹ́nà wà ilayhi nushur òní ọgbà wájú àdúrà tó kéwọn ni àbí tó kéwọn ní ọgbà wájú ilé ìtì àwígbẹ̀yìn yìí pẹ̀lú ìbéèrè yìí pé ṣé láti alẹ́ pẹ̀lú ìbéèrè pé ṣé láti alẹ́ sí àsìkò ìgbà tí àlùfájàrí kó jẹ́ pé èèyàn máa ṣe àdúrà yìí ni àbí téèyàn bá sùn lójú ọmọ náà téèyàn bá wá yajú èèyàn lè máa ṣe àdúrà yìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè kejì láti Equatorial Guinea ni wọ́n ti fi ṣọwọ́ wọ́n ní sọ́lá tó jẹ́ ti onírìn àjò táwọn sì rí kọ́sù wípé ṣé ǹjẹ́ hadith kan bẹ tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ àbíbò nítorí pé àwọn ò mọ̀ ni o wípé àmọ́ àwọn fẹ́ ní àgbọ́yé rẹ̀ lọ́wọ́ débi wípé ẹlòmíín tó bá béèrè lọ́wọ́ tàwọn náà wọ́n lè ṣàlàyé ẹfun ẹjẹ́ ń darú bá wọn ìbéèrè sì pọ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ìbéèrè tó ń ṣe láti asaudiya. naam. gẹ́gẹ́ bí oníbèrè ti ṣe wú iná gẹ́lẹ́ náà ní ta sọ hmm. ètò túmọ̀ sí pé wọ́n ń tẹ̀lé ètò wa dáadáa ntọ́kọ̀ ìṣẹ̀lẹ̀ ni pé tó máa sọ nínú ṣẹ̀ríà bí tó bá tají wàá wé hmm. nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ lóorun alẹ́ hmm. kìí sòrùn téèyàn fọ̀sán sùn nítorí pé èyí tó wọ́pọ̀ jù náà nípa àwọn èèyàn kìí fọ̀sán wọn sùn alẹ́ ni wọ́n máa fi sùn torí de eléyìí eléyìí ṣe pé ojí ọ̀tají ni ẹni tó tají ní ó ṣàdúrà yìí ètò máa pọ̀ tají yẹn ni pé ó tún sùn padà gbogbo ìgbà tó wà lójú oorun tó tají yẹn so ọ máa ṣerú àdúrà yẹn ní gbogbo ìgbà eléyìí ò bùkátà kó pé o dúpẹ́ fún Allah tó jí ọ sáyé lẹ́yìn ìgbà tó ti pa ọ́ torí ẹ̀ tó bá ti jí táì jí àwọn gbólóhùn yẹn ló mú bá ní ọ sì máa tọrọ ń tọ́ ń fẹ́ lọ́dọ̀ Allah nínú títún máa ń ran àdúrà lọ tádùá máa fi ń gbà òun náà ní kí gbogbo ẹni tí máa ń bẹ Allah kó ní fọkànbalẹ̀ pàdé òun ọgbà bí ìdìnnìlà yọ gbà náà ni ẹni fọkànbalẹ̀ ìpàdé àyàn ọgbà bí ìdìnnìlà yọ gbà náà ni. nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam ilé tó náà gbọ́ aláti ọ̀dọ̀ Allahu azza wa jal olú ẹlẹ́dàá wa sọ ana inda wanni abdi bi èmi ń bẹ hmm. ni pé tó bá rò Allah pé yọ bọ̀ ẹ̀mí kó ń bẹ nínú àwọn ànábì Allah tó yẹ kí wọ́n ti sẹ̀mí ní ìsẹ̀mí tó gùn jọjọ láì jẹ́ pé wọ́n bímọ àwọn ò bímọ àwọn ìyàwó wọn ò lóyún ṣùgbọ́n Allahu azza wa jal ó padà fún wọn lọ́mọ nítorí pé ilẹ̀ olúwa ẹlẹ́dàá wa kì í sú ẹni tí wọ́n ń wá orí lọ́dọ̀ Allah ti ẹni pọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ètí nù lópin ìgbà tí ẹ̀mí ń bẹ má jẹ́ kí ìrètí rẹ̀ kó sọnù pẹ̀lú àṣẹ Allah dáadáa tó ń fẹ́ òun yóò padà bọ́ sí i ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n ṣe láti Equatorial Guinea hmm. nípa pé ìjẹ́rìí kan bẹ fún ká máa gé sọlá tó rákà mẹ́rin kù sí méjì méjì tá a bá wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ ni wọn àdéhìí wà látọ̀dọ̀ anábọ Muhammad sallallahu alayhi wa sallam táwọn sàhábà ti ń sọ fún wa báwo la nábì sallallahu alayhi wa sallam ṣe máa ń ṣe sọlá tó wà lórí ìrìn àjò hmm. nínú rẹ̀ làdéhìí táwọn sàhábà gbà wá nípa àgbàtà náà ti gbéra tí ń lọ sí Tabuk ẹ mọ̀ pé ìrìn àjò lọ sí Tabuk ó ń bẹ nínú àwọn ọ̀ràn ìrìn àjò gbẹ̀yìn ilé ìtànàbí sọlá àṣìláàmù rìn ṣáájú kó tó di kókó nílé ayé torí ẹ̀ ànábì ń ṣe gbogbo sọlá tó bá ti jẹ́ rákà mẹ́rin ó ṣe ní rákà méjì gbogbo àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad àtàwọn míì gan tí wọn ò ní madahib gbogbo wọn pátá lẹ́nu wọn kò lórí pọ́ bá ṣẹ̀rí Islam mu kí arìnrìn àjò kọ́ máa ṣe sọlá tó rákà mẹ́rin ní rákà méjì ó ti wà nù hadith Umar ibn al-Khattab radiyallahu anhuma radiyallahu anhu Umar sọ pé ìgbà tí àyà sọ̀kalẹ̀ nípa pé a lè máa gé sọ̀láàtì wa kúrú àyà al-Qur'ani kan tó tọ́ka sí falaysa alaykum junahun an taqsuru min as-salati in khiftum an yaftinakum alladhina kafaru. olùwàlẹ́dàá ń tẹ́ bá rìnrìn àjò lórí ilẹ̀ lásìkò tẹ̀ ń jagun kò sẹ́sẹ̀ lọ́rùn yín níbi pé kẹ́ ẹ máa dín sọlá tí wọ́n rákà mẹ́rin mẹ́rin kù sí rákà méjì méjì tẹ́ ń bá ń bẹ̀rù káwọn ọ̀tá yín àwọn kèfèrí kí wọ́n mọ̀ bá fìtínà yín. Umar wa bi anabi sallallahu alaihi wasallam léèrè pé ń ṣe lolú ẹlẹ́dàá wa gbà fún wa wípé kí rákà mẹ́rin ó máa di méjì méjì lásìkò tá a máa ń rìnrìn àjò tó gùn bẹ́ẹ̀ kò sógun mọ́ kí ló dé tá à ń fi wá ń fàkọbẹ́lù sọ̀dàkọ́tà sàrà ni eléyìí tó lu ẹlẹ́dàá wa tó ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàrà rẹ̀ sàrà ni tó lu ẹlẹ́dàá wa ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàrà rẹ̀ Allahu kì í ṣe sàrà fún yàn kéèyàn kọ̀ torí ẹ̀ eléyìí ń jẹ́rìí fún bá ti ṣe ń gé sọ̀láàtù kúrú. Al-Imam Abu Hanifa rahimahullah àwọn ni wọ́n sọ pé kò sí nínú nǹkan tọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kéèyàn ti torí pé òun wà lórí ìrìn àjò kọ́ máa ṣe àwọn sọ̀láàtì oníraka mẹ́rin mẹ́rin ní méjì méjì torí ẹ̀ lọ́dọ̀ tàbó Hanifa wọ́n lọ ọ bófin mu pé ká máa ṣe raka méjì méjì àmọ́ kò bófin mu ká máa papọ̀ Abu Hanifa ní a gbọ́dọ̀ tó torí pa wà lórí ìrìn àjò ká pa sọ̀láàtì bọ́hùr àti asiri pọ̀ magrib àti ìṣá ìka papọ̀ àmọ́ bófin ṣẹ̀ríà mu tó o bá wà lórí ìrìn àjò raka mẹ́rin ó ṣe méjì gẹ́gẹ́ bí sọ̀láàtì bọ́hùr sọ̀láàtì asiri àti sọláàtì làṣà ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pa lóhùr àti asúrì pọ̀ lákòókò kanu méjèèjì ẹ gbọ́dọ̀ pa magrib àti ìṣá pọ̀ lákòókò kanu méjèèjì àwọn olùmọ̀yòkù wa sọ pé tó bá ti tọ́ ife ká gé sọláàtì kúrú ọ̀tọ̀ ká papọ̀ náà jawazul qasri jawazun lil jama' tọ́ba ti tọ́ ipe ká gé sọ̀láàtì kúrú ó ti tọ́ pé ká ṣe pọ̀ náà Abu Hanifa ní rúurọ̀ tọ́ àfi ní Àràfá nìkan àti Muzdalifa torí pé alálàájì níjọ́ àràfà wọ́n sì sọ̀látù bọ́ọ̀rù ní rákà méjì ọ́sùr ní rákà méjì wọ́n sì pa gbogbo ẹ̀ pọ̀ lákòókò sọ̀látù bọ́ọ̀rù wọ́n sì sọ̀látù magrib ní rákà mẹ́ta sọ̀látù ìṣá ní rákà méjì ní Muzdalifa wọ́n ṣe gbogbo ẹ̀ papọ̀ lákòókò magrib àbákòókò téèyàn bá tó dé almuzdalifa torí ẹ̀ ǹjẹ́ tó bá ti tọ́pẹ́ ká ṣe kọ́sùrù ó sì tún tọ́pẹ́ ká paṣọ láti méjì pọ̀ bí bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ lọ́dọ̀ ìmáàmù abu àwọn ní kọ́sùrù lásán lẹ́sẹ̀ àmẹ́ ẹ̀ gbọ́dọ̀ pa sọ̀láàtì méjì pọ̀ sí. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábínú tá a lè fi máa béèrè ìbéèrè kan àbí kejì tí a bá fẹ́ béèrè ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatulah. Ìjọ àgbẹ̀ tó wà láti ọ̀tà Ògùn State. Ìbéèrè yín. Ìbéèrè yín pé eh, ní àjọ àdúgbò tọ̀dọ̀ wa ń bẹ̀ ládùúgbò tó wa ń bẹ̀. Mhm. Àwọn oní nígbà tí wà ń bẹ̀ um, kò bẹ́ẹ̀ pọ̀ kì í so àwọn yẹn náà bẹ̀ tí ọ̀gbìn sábà ṣe eh, ìdánilẹ́kọ̀ọ́ àfijọ́ Júmọ̀ àti ìgbà Ramadan. Bàbá tó ti ṣe ìgbà ọ̀gbìn ní ìbàjẹ́ gbígbé um, àwọn ohun kejì dẹ̀ máa ọ̀hún sí sọ̀rọ̀ pa ẹ̀. méjìlẹ̀ ẹ bá a ṣe mọ̀ sí àpò wọn. ìpínlẹ̀ kejì ni pé ẹ um, ò tí um, bàbá bá ń ṣe bísíǹsì èmi tó wá fẹ́ sí ṣọ́ọ̀bù fọmọ ọmọ rẹ̀ wá fẹ́ mú owó ilé owó ilé ẹ̀kọ́ fi dá ọmọ lókun tí ọmọ yẹn gbà. ẹ lórúkọ yín o. ayọkùnrin àṣírí wàhálẹ́gùn sálà wa rahmatullahi wa barakatuh ẹ̀dá kan bá agbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yín ó kọ́ ibi ẹ̀ tí ń pè. ìyá mi kò ní sọ sọ̀rọ̀ láti Ghana. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí ọba ṣe ìlú lọ́wọ́ sí mohammed ṣe ìlú ẹ̀kọ́ ni wọ́n ti ta fatia ìlú ẹ̀kọ́ ni wọ́n wá lọ jọ́ ìmọ̀ lórí ìwọ̀n ìwọ̀n ẹ̀kọ́ tí dókítà ń sọ níjọ́ pé ẹni tó bá ní ojú bá ka fásíà kò ní ìrùn tó tẹ́lẹ̀ ti ka máa ń ti ka fásíà tó ti ní ilé sóra mi ní ọ̀dọ̀ ọjọ́ yìí báwo ni ìrìn òṣèlú ṣe láàrin. padà ó ti yé. alhamdulillah ẹni tó béèrè látọ́ta wọ́n ní àwọn ahlu sunna wal jamaa tí wọ́n wà ní agbègbè àwọn wọn ọ̀pọ̀lọ títí tó ń ta ìpọ́ wọn yẹn wọ́n yìí tó ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn so inshallah tí ọ̀rọ̀ wa yìí bá dọ̀dọ̀ wọn àti gbogbo ibikíbi tí alùsùnà bá wà ẹjẹ́ ni tó ṣe pé yóò fi àwọn àdánilẹ́kọ̀ọ́ yóò fi lọ́lẹ̀ fún àwọn èèyàn láwùjọ àwọn mùsùlùmí nítorí pé àwọn mùsùlùmí kéèyàn ó lè bá jẹ́ mùsùlùmí lódodo àfi máa tẹ̀lé súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam oore táyìn ti mà oore tẹ́ ẹ wà nínú rẹ̀ látàrí pé ẹ di súnà mú yẹn ẹ jẹ́ kó jẹ́ títàkà ẹ jẹ́ kí àwọn ẹlòmíràn darapọ̀ mọ́ irú jàǹbá tó ṣe àwọn mùsùlùmí àkọ́kọ́ láwùjọ yorùbá kó má bàa ṣe àwọn mùsùlùmí ti gbẹ̀yìn hmm. kí ni jàǹbá tó kọ́kọ́ ṣe àwọn mùsùlùmí àkọ́kọ́ ẹ rí i pé wọ́n ní bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ pípẹ́sì islam ló kọ́kọ́ dé hmm. ṣùgbọ́n ààrà pẹ̀rẹ̀ rẹ̀ hmm. torí pé àwọn èèyàn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe islam yẹn kò dájú pé wọ́n tàn ká bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ẹ̀yin tẹ́ wá dé ní ìrọ̀lẹ́ ayé yìí báyìí tẹ́yìn di sunnah nàbẹ̀wá muhammed sallallahu alayhi wa sallam mọ̀ eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ nípa rẹ̀ ṣókùnkùn púpọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ẹ ṣàlàyé rẹ̀ fún wa ẹ lè sọ pé wọn àtẹ̀lé súnà nígbà tẹ̀yìn ọ̀bá ṣàlàyé rẹ̀ fún wa nítorí gbígbọ́ ní máa síwájú gbígbà òun náà sì ní máa síwájú àìgbà torí ẹ ẹ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn insha allah tó bá di ọjọ́ sunday tí ń bọ̀ yìí báyìí àwa ní ọ̀tà sango ọ̀tà tòwíwọ oníbèrè yìí kó wá síbẹ̀ kó sì ṣèbéèrè láwùjọ rẹ̀ náà sódà tá a tún fi láǹfààní àti báwọn èèyàn rẹ̀ sọ àlékún ọ̀rọ̀ lórí eléyìí. wọ́n ní tí bàbá bá jẹ́ ẹni tẹ́ pé owó èlé ni bàbá fi ń sọlà wọ́n wá fẹ́ dọ́mọ lókòwò yẹ kọ́ gbà nínú owó bàbá tó èlé yìí láti fi jẹ́ ìpìlẹ̀ owó tí bá ti dá wa lójú wípé ọ̀nà tí bàbá ń gbà ro èlé lọ kò tọ́ka owó bẹ́ẹ̀ lọ́dọ̀ ó kó o sì lè ká ọwọ́ rẹ ró jìnnà sáti gba owó lọ́dọ̀ ọ̀rù bàbá bẹ́ẹ̀ hmm. torí kọ́ má bàa fi àìdá owó tiẹ̀ kó bá owó tiẹ̀ tó fẹ́ dálẹ̀. bàbá tó béèrè láti Ghana wọ́n ní tí wọ́n bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ ìmáàmù ti dánu lé fàtìhà èèyàn ń bẹ lórí péyàn ń sàlùwàlà kó tó di péyàn wá darapọ̀ mọ́jàmá ní mọ́ṣáláṣí ìmáàmù ti parí fàtìhà tiẹ̀ àwọn sì gbọ́ pa aṣọ pé téèyàn bá ti ké fàtìhá èèyàn ní èèyàn níraka yẹn so bó làwọn ti wá sí àwọn sọ pé tí ìmáàmù bá ń ké fàtìhá lẹ́yìn òkè tì yín ní tá a sọ ni pé bóyá kí ìmáàmù tó ké fàtìhá ẹ̀tì ké tì yín báyìí ìmáàmù ṣe du'aul istiftah àdúrà tó máa ń sí sọ̀dà tí ẹ̀ gùn jọjọ inú rẹ̀ lẹ́yìn ti ké fàtìhá tì yín alhamdulillah àbí ìmáàmù dákẹ́ lẹ́yìn ìgbà tó ké fàtìhá àti súrà tán kó tó rò kó rọ̀ ẹ tètè ké fati àti yín ìmáàmù wa kì í dákẹ́ rárá á ṣe sùúrù fún tí fi ké fati àtàn tó bá ké fati àtàn ìgbà tó bá dẹ́ ẹnu lé súrà tí ké lẹ́yìn rẹ̀ ké suratul fati wa. àmọ́ ẹ o kò sínú nǹkan tí islam fara mọ́ kéèyàn jẹ́ ẹni tó ṣe wípé ó rọ̀ mí lọ́rùn láti darapọ̀ mọ́jàmá kó tó di pé ìmáàmù ké kí n wá lọ́ra darapọ̀ mọ́ wọn àfi lẹ́yìn ìgbà tó tó ké ó wá nínú Muwatta ti ìmáàmù Malik rahimahullah ẹgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah sọ pé man fatathu al-fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí fatiha ìmáàmù bá bọ́mọ lọ́wọ́ orí ńlá ti bọ́mọ lọ́wọ́ torí rẹ̀ já gbìyànjú káka má ma pé wọn kú tí rùkú wọn kú tí rùkú à ètò bọ́mọ lọ ó ju tó ń rò lọ zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six láti Equatorial Guinea náà ni o ah, àbí láti orílẹ̀-èdè Ghana broda Moaz wọ́n ní ǹjẹ́ lóòótọ́ ni hadithi fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn lè ṣe àdúrà tí àkùkọ bá ń kọ torí pé wọ́n ní àwọn àkùkọ yẹn bóyá wọ́n rí màláyíkà ni ẹ lórúkọ yín o hello hello. tọ kọjáde naam ṣe. alhamdulilah ó wá nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbọ́ yẹn pété hmm. ẹ bá gbọ́ tákù kọ̀ọ̀kọ̀ ẹ máa ṣàdúrà nítorí pé orí màláìka ni ṣé máa tọrọ orí ayé àti tàlùkìyàmù àwa gbọ́ àgbà nínú tí ń tọ́ka sí pàgbà anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ pé ìránṣẹ́ allah ni hmm. mo rò pé tí mùsùlùmí náà bá ń ṣàkíyèsí ó máa rí i pé. Eh, ṣé gbogbo èèyàn ló gba ànábì gbọ́ eh, ní gbogbo ẹni tí ń janu tí ń fanu ṣé gbogbo wọn ló ànábì ń bá wa sọrọ ọwọ à ń sọ pé ẹ eh, ṣé kí àkùkọ yìí rí màláìka tó sì dájú ọgbàgbọ́ <laughs> nítorí pé nǹkan mẹ́rin wà tí wọ́n bá ti pé lára sì ń sọ pé kò gbogbo òròyìn tánàbì bá fún wa kọ́ gbà sódodo hmm. àmọ́ wàá ṣé ẹ̀gbà wa tó mú ròyìn yẹn wá ṣé ètò gúnrégé tó fẹsẹ̀ rìn lẹ́ni àbáde ti kọ̀ǹdẹ̀ torí tó bá ti jáde ti kọ̀ǹdẹ̀ kò sí nǹkan ká fẹ́ fi ṣe. ẹlẹ́kejì gbogbo àṣẹ táwọn ẹbí bá pa wá kọ́ máa tẹ̀lé àmọ́ àwọn fetí pàlàbà rẹ̀ wọ́n sọ pé ah alùsùn náà wọ́n bá wí o alù kí wọ́n á nìwọ̀. ẹlẹ́kẹta òun náà ni wípé gbogbo nǹkan náà ti jágbe mọ́ wa tó lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ rìn ní rẹ̀ ọ̀hán ni ẹbí súnà ló mú wa ẹgbọ́rọ̀ ẹlẹ́kẹrin òun náà ní pọ̀ gbọ́dọ̀ sin Allah àfi ní ìbámu pẹ̀lú òfin tánàbì mú wa òní sọ pé oníṣẹ́wù kan ọ̀làwọn bàbá ń gbẹ́jọ́ kan ìlànà ṣéwù rẹ lọ ń tẹ̀lé ìlànà bàbá ń gbẹ́jọ́ rẹ lọ ń tẹ̀lé ẹ̀ ń bá ti ṣe bẹ́ẹ̀ ó ti sì nà. irú rẹ̀ wá ní àdánwò kan ní anabi sallallahu alaihi sọ pé tẹ́ ẹ bá gbọ́ tákù kọ́ńkọ́ ẹ máa ṣàdúrà nítorí pé ń ṣe lórí màláìka ìwọ wá gbọ́rú ọ̀rọ̀ yìí wọ́n á yiri rẹ̀ wọ́n ká ah, ah, ah, ṣé pé màlẹ́kà ń bẹ láàrin <laughs> so ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ gba anábì gbọ́ nù hmm. omi ìtúnu anábì sallallahu alaihi wasallam ni tẹ́ ẹ bá gbọ́ tí ajá bá ń gbó hmm. ẹ máa sáde Allah torí pé ó ráṣẹ hmm. so àwa gbọ́ àgbà náà lọ́ọ́ fà ló fi jẹ́ pé tí ajá bá ti ń gbó mùsùlùmí gidi wọ́n máa sáde Allah nítorí pé àṣetọ́ni lórí ẹlẹ́yìí ìjọba jazakumullahu khairan ẹ lọ́wọ́ kọ yín o. sàwọn àlìkò àwọn ló sọ̀rọ̀. láti wo aleykum salaam. láti kù. ìbéèrè yín. ọlọ́ba àti dada fún dọ́m tó wà. ìbéèrè mi ni pé kí ni ojú Islam ti wo àwọn tó máa bí tó máa sọ pé àwọn wọn bí wọn bí àwọn lọ́lí kí wọn lọ́sùn tọ́lẹ̀ sí ní ìmọ̀ wọ́n ti mọ wọ́n ti nímọ̀ tí a nǹkan tó fẹ́ béèrè. èèyàn ọlọ́lọ́ ike kọ̀ lọ sí bọ́ọ̀ náà ṣe wá nímọ̀. ọmọ tó pa àwọn ọmọ pé wọ́n sọ pé àwọn pé ọlọ́run ti fáwọn látọ̀ wa pé àwọn olùdarí kí wọ́n dẹ̀ ti wọ́n dẹ̀ máa ń ṣe lẹ́sọ̀ wọ́n máa wọ́n máa wọ́n pè pa àwọn onímọ̀. alhamdulilayi <laughs> so wọ́n ní kò kò kò lọ́lé kí hmm. kò lọ́lé ìwé hmm. àmọ́ nímọ̀ hmm. tó kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tó fin fi hàn wá ó náà ni pé kò lè ṣẹlẹ̀ hmm. ṣùgbọ́n kò sí tí ó lè ṣẹlẹ̀ walaysa ala Allahi bimustankirin an yajma'a al-'alama fi wahidi ṣùgbọ́n ẹni tí àwọn òfin fi hàn wá ni pé ó ṣòro hmm. nítorí pé ẹ̀rí pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àpèjúwe rẹ̀ bí àpèjúwe àwọn ànábì tó síwájú ni gbogbo mọ̀tàwọn kọ́ wọ̀nyí ومن قني علم مكتسب علم مكتسب إما تنيو لني لا يسيسيتو إما تنيو لني لا يدقين يوا تعلم فليس المرء يولد عالما قيمة انت لما يبدين يبالويمة وليس أخو علم كمن هو جاهل قل ما دابي علايمة سو إنما العلم بالتعلم èyí ní màá fi kọ́kọ́ nípa rẹ̀ ṣé wàá rà wọn ànábì ọlọ́run àwọn ọmọ tí olú ẹlẹ́dàá wá fún wa wọn kì í pè ní ilmu muktasab ìmọ̀ àṣẹ wàhálà ni wọ́n ń pè bẹ́ẹ̀ hmm. wọ́n máa ń pè ní ilmu mawhiba ìmọ̀ tó ṣe pé olú ẹlẹ́dàá ló mí sí wọn la ló nù wọn. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olú ẹlẹ́dàá sọ fún ànábì pé sanukọ̀rẹ̀ òkà gbàǹsà á kọ́ màá kà á ní gbàgbé so kíkọ́ ló ní mà so àwọn àlọ́ yẹn pọ̀ láfíríkà tiwa kéèyàn kan kàn sọ pé wọ́n ti mú un lọ lé tó tọ́dún mẹ́ta àfọ́ òkóhùn lára fi kan ṣùgbọ́n gbà tí màmá òun bínú títí bàbá òun náà tún kún ìbínú yẹn tí wọ́n wá takò àfa pé ọmọ tá a ti fi sọ́dọ̀ yín látijọ́ yìí ọmọlẹ́ẹ̀kọ́ ní nǹkan kan irúlé kéwòn ti yín àfa bá ní tó ti jọ ọjọ́ máa ń bọ̀ ẹ wá tilétilé ẹ wá tọ̀nàtọ̀nà so òun ò fi hàn yín bóun kọ́ ọmọ bóun ọkọ mà wọ́n bá sì pàtẹ gbogbo èèyàn wọ́n bá ní kọ́ ọmọ bọ́ wájú wọ́n bá ní kọ́ ọmọ ka gbogbo tíra ní bá sì ń kà àlọ́ lásán lélẹ́yìn àlọ́ lásán lélẹ́yìn ẹ̀gbọ́n tí Allah sọ ń pa gbogbo àná wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a Allah ló mú yín jáde láti inú àwọn ìyá yín nígbà tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan. so kíkọ́ ló ní mà kíkọ́ kò sí ní tó lọ́wọ́ ò lè ṣe o hmm. àmọ́ kíkọ́ ló ní mà hmm. láì kọ́ mà tó bá lo onímọ̀ ó yẹ kó wá ṣèdánwò sòtá fi mọ̀ lódodo pé yes ọ̀ọ́kọ́ àmọ́ ọ̀ma hmm. eh, àpèjúwe méjì àpèjúwe kan ẹ̀kọ́ kí ó tà ń kọ yìí wọ́n hmm. rí i pé ìgbà tí ẹ̀kọ́ lọ síwájú hmm. báà ń ti ń kọ yàtọ̀ sí bí àwọn olùmọ̀ wa lọ́pọ̀lọpọ̀ ti ṣe kọ́ wọ́n ń sọ nípa ilẹ̀ lárúbáwá nù àwọn olùmọ̀ wa ńláńlá àwọn ọ̀kọ́ báwa ti kọ́ wọn ọ̀kọ́ gbàwé rí wọn kọ lórí àwọn àga tábìlì tá à ń fi jókòó hmm. àwọn kan máa lọ bá àfa ni pé mo fẹ́ kọ́ ìmọ̀ báyìí lọ́dọ̀ yín hmm. ẹ máa gbọ́ pé ẹnìkan ṣe ọdún mẹ́wàá lọ́dọ̀ àfa rẹ̀ hmm. ó fẹ́ kọ́ oríṣiríṣi tíra lọ́dọ̀ rẹ̀ báwọn ṣe kọ́ mọ̀ ni ẹ̀kọ́ táwọn ń kọ́ lónìí yìí báyìí wọ́n ti gbé sí under syllabus kí lọ́kọ̀ tó fi gba senior secondary school certificate èwo lọ́kọ̀ tó fi gba first degree èwo lọ́kọ̀ tó fi gba master's degree èwo lọ́kọ̀ tó fi gba PhD degree so ẹni tí kò bá gba gbogbo ọ̀nà yìí kọjá ó lè máa sọ pé ìmọ̀ tó ń kọ́ wúlò ju tiẹ̀ lọ ìwọ tó bá gba gbogbo ọ̀nà yìí kọjá ìwọ lè máa sọ fún pé ọkọ mà lódodo ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n mọ̀ àtòyé tó ní kò ní. Hmm. so òdodo ọ̀rọ̀ ni nítorí pé ìmọ̀ táwọn kọ́ ó lè jẹ́ pọ́tọ́ àfa kan àfa méjì ló ti kọ́ so ṣùgbọ́n sísítẹ́ẹ̀mù tí wọ́n gbẹ́kọ̀ọ́ gbà láyé yìí nìsín téèyàn bá fẹ́ sírò oyè èèyàn téèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ láyé yìí báyìí wọ́n lè lé ní ọgọ́ta lọ́wọ́ pé yẹn lọlẹ̀ lárúbáwá ẹ̀yọ̀ kan hmm. ok kálukú nínú wọn náà wọ́n sá lọ experience tiẹ̀ kálukú nínú wọn náà nímà tiẹ̀ kọ́dé ìtòsíkú tó bá wọnú kíláàsì yọ́ọ́ máa tó gbé ni akẹ́kọ̀ọ́ kan lára rẹ̀. ṣé wàá rí àwọn ọmọ kan wá wà tó ṣe pé kò lè rọ ọlọ́run kọ́kọ́ tó bá jẹ́ kóòdù olùkọ́ kan ló ti ń kẹ́kọ̀ọ́. àmọ́ nígbà tí ilé ẹ̀kọ́ gíga tó ti ṣe sínú syllabus ẹ̀yin ò ní mà nípa rẹ̀ nígbà tí ẹ̀yin bá wá sọ̀rọ̀ lórí ẹ̀ irú àwọn àfáà wa tó ń kọ́ wa tí wọ́n sì ń jẹ́ ẹni tí ń tún mójútó wèé tá ń kọ́ nígbà tá a bá kọ̀wé débẹ̀ olùkọ́ máa béèrè pé bó ló ti rí nǹkan yìí. ẹ bá sọ pé inú tíra lọ wà pé sí nǹkan kan sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé yìí báyìí ó ń lọ́lù máa wà gbá mm. bẹ́ẹ̀ ni nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ó sì ń lò mo ní mò ń lò à ah, ọ̀dà ló mú tíra sọ̀sọ̀ wa kọ́ má jẹ́ pọ̀ ń parọ́ mm. tẹ bá mú tíra dé níwájú Allahu akbar Allahu akbar àti ah, nǹkan so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o hello ìyá ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wo kàn yín gẹ́gẹ́ pé. àbá abdullahi máa ń sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yìí ẹlẹ́kùn mo fẹ́ béèrè lọ́rọ̀ àwọn dọ́kítọ́rọ̀ wa ni pé èèyàn wo ni a lè kírun sí la àbí condition wa ló lè mú wa má fi hàn sí ìrora. bí ìta ni bí ìta lẹ gbà lérò. bí bí ẹni tó bá yẹ tó bá yára mùsùlùmí àbí ẹni táwọn mọ̀ tó jẹ́ mùsùlùmí. Mhm. because eh, a gbọ́ pé a lè mọ̀ tó ń fi. sí kí ni. ẹnìkan wo pàtó lẹ́yìn rí tẹ̀sí fẹ́ béèrè béèrè. hello hello. eléwo gangan lẹ́yìn gbà lérò yìí pé sẹ́ni kírun sí lára àbí sẹ́ni kírun sí lára kì í kírun mọ́ṣáláṣí ilé ní tí máa ń kírun lè tẹ̀ ilé ní tí máa ń kírun gbogbo òun rẹ̀ ilé ní tí máa ń fi sọ́lá rẹ̀. tó fi dé júmọ̀ náà. ṣé pẹ̀lú ẹni tó bá dá wa lójú wípé kì í wá mọ́ṣáláṣí ṣùgbọ́n tá a sì wádìí lẹ́yìn ikú rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ó jẹ́rìí tí ò ní parọ́ pé kì í kàn wá mọ́ṣáláṣí ni ṣùgbọ́n ṣe sọ láti nílé rẹ̀ sọláàtì rẹ̀ tí wọ́n ní kọ́ tẹ̀tì àmọ́ tó ṣe pélé ní máa ṣe yìí kò fààyè gbà wá láti pè ń kèfèrí mùsùlùmí ni ó sì lẹ́tọ̀ọ́ ká ṣe sọláàtì sí lára. ààyè àléébù tó wà nínú àìmọ̀ wá mọ́ṣáláṣí rẹ̀ láàrin rẹ̀ sí Allah ìmọ̀dájọ́ rẹ̀ lọ́dọ̀ wa ni pé mùsùlùmí ni ká ṣe sọláàtì sí lára. irú àwọn béèrè báyẹn ń tẹ́ ìgbàlérò pàtó lẹ́ẹ̀ma wí tẹ́ ní irú tálà àlẹ́ ṣe sọláàtì sí lára ìdánilẹ́kọ̀ọ́ ó lè gba wákàtí torí ẹ̀ nǹkan pàtó tẹ́ fẹ́ béèrè ní kẹ́ máa wí torí àsìkò ètò kò lọ títí. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá látọ̀dọ̀ broda abdulhamid akande ní ní lautech ògbómọ̀ṣọ́ wọ́n ní lára ohun tó gbajúmọ̀ lásìkò yìí ni kí wọ́n máa pè fún owó màdámàdá fẹ́ni tí àárẹ̀ àbí àìsàn kan bá ń ṣe wípé ṣé ẹni tí wọ́n gba owó fún láti tọ́jú ara rẹ̀ nílò kó ṣe ìṣirò bó bá ṣe ná owó ọ̀hún àbí kò nílò wá sí pé owó tí wọ́n fi ń tọ́jú aláàárẹ̀ àbí aláìsàn yẹn tó padà jẹ́ pé adẹ́dàá mú ẹ̀mí ẹ̀ sódọ̀ wípé ṣé owó yẹn tí ó bá ṣẹ́kù lẹ́yìn tí eléyìí tí ó ti jẹ́ pé Allahu tán pé ṣé ó yẹ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n mú owó òun kí wọ́n pín ni àbí kí wọ́n wulẹ̀ dá padà fún àwọn tí wọ́n ṣe mọ̀dámọ̀dá owó náà. alhamdulilayi owó tí a dá fẹni tí ń sáré hmm. tó ṣe fóun pàtó la fi sọrí lágbádá ń sáré àrùn jẹjẹrẹ ń dà láàmú hmm. ó sì ń bùkátà iye báyìí láti tọ́jú rẹ̀ àánú ṣe àwọn èèyàn tẹ́ pé wọ́n dáwó fún owó tán dá fún yẹn òun gangan ni wọ́n ń dá fún hmm. torórí rẹ̀ lẹ́fi pé táwọn èèyàn fi ń dáwó torí ẹ̀ á máa fowó yẹn tọ́jú ẹ̀ tó bá ka tí ọba ka á tún jáde hmm. láti tún béèrè àlékún sí i lọ́dọ̀ àwọn olójú àánú hmm. títí tí ọmọ ìyá wa yẹn tó fi gbádùn owó yẹn ka ó tún ṣẹ́kù aláníta ó ti gbádùn so owó tó ṣẹ́kù yẹn ẹ̀tọ́ àwọn èèyàn tán dáwó ó pè fún pé kẹ́ kéde fún wa wípé owó tẹ́ dá nítorí àtitọ́jú lágbájá lágbájá yẹn ti gbádùn ṣùgbọ́n owó àná ó sì ṣẹ́kù ṣé ẹ yọ̀ǹda ká kó owó tó kù fún un torí pé ntọ́fà tá a fi gbà á òun náà ní pé a fẹ́ fi tọ́jú ẹ̀ a sì ti tọ́jú rẹ̀ ó ti gbádùn a sì ń wò pé ìtọ́jú tá a tọ́jú rẹ̀ insha kò ní lẹ́yìn à ń bọ̀sibọ́sí ipá tún sọ pé àbùkátà owó yẹn fún un tẹ bá wá sọ fáwọn èèyàn tó dáwó yẹn táwọn bá wá ní ẹkọ fún ìgbà náà ló tó dẹ̀tọ̀ fún ẹni tá a dáwó fún kú àti ìfowórí ti tọ́jú rẹ̀ débi kan tó fi kú owó sì wà lẹ̀ àwọn ẹni tó wá dáwó wá sọ pé àwọn ti bùnyàn lẹ́bùn àwọn ò fẹ́ gbà padà hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé ẹ ń bá bùnyàn lẹ́bùn tó sì padà gbẹ̀bùn rẹ̀ padà àpèjúwe rẹ̀ dàbí àpèjúwe ajá tí ó pọ̀ kalẹ̀ tó tún padà sídìí ìpọ̀ rẹ̀ láti kó jẹ. Mm. tó ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn ti bùn àwọn ti bùn ẹni tí wọ́n ti torí rẹ̀ kó jọ ló lówó kìí ṣe ti àwọn mọ̀lẹ́bí rẹ̀ o mm. kìí ṣe tàwọn ìbátan rẹ̀ o mm. kìí ṣe tàwọn àyíkan rẹ̀ o òun gangan ló lówó kódà kìí ṣe tìyàwó ẹ̀ kìí ṣe tọkọ rẹ̀ so nígbà tí àwa ikú ti kú yìí àjẹpọ̀ owó yẹn yọ wọnú dúkìá tó fi sáyé. Mm tá a pín nípìn bí ṣeré àti sísọ pé kí wọ́n pín ogún kí wọ́n ṣe pé ìyàwó ló ṣẹ́kù láyé yóò wá mú owó yẹn yóò wá nítọ̀ ẹ jẹ́ kó wọn bùn bàbá ọkọ òun ní díẹ̀ ń bẹ̀ hmm. kó wọn bùn ìyá ọkọ òun náà díẹ̀ ń bẹ̀ hmm. àwọn tó tiẹ̀ sojú tí wọ́n sẹ́yìn káwọn tó bùn wọn díẹ̀ ń kó wọn kó yòókù là kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o àbọ̀kọ lọ́sẹ̀kù láyé pé tọ̀ jẹ́ fún ìyàwó mi jẹ́ fún bàbá ìyàwó mi bẹ́ẹ̀ kémi náà tó mú yòókù rà ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya ẹni tí wọ́n ti torí rẹ̀ dáwó nǹkan gan tó kú kó tó di kí wọ́n náwó lé lórí òun ló ní owó yùn òun wá ni wọ́n pín owó yẹn má dúkìá rẹ̀ tó fi sáyé fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí àtijọ́gùn rẹ̀. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni abba hussein ibn abdulrasheed láti àgọ́ àmọ́dù. ìbéèrè yín. yọlọ́jọ́ kára àwọn kéèkì wa pé ẹnìkan ṣe fásiwá kan fún wa ni ǹjẹ́ wọ́n ní ọkùnrin àtọ́bìnrin kan tí wọ́n ṣe sùn náà tí wọ́n bímọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe sìnẹ́nẹ̀ tán tí wọ́n bímọ yẹn wọ́n á ṣe so yìgì wọ́n á ní ọmọ náà ọmọ tí wọ́n bí nírọ̀lẹ́ sìnẹ́ yẹn ó sì wà lọ́dọ̀ wọn tí wọ́n ń tọ́jú rẹ̀ wọ́n á ní ọmọ yẹn lè jẹ́ ọkọ bàbá yẹn àmọ́ ní bàbá yẹn náà ló bí wípé pé àdìmọ́lọ́ fún kì í sọmọ àlè. ó ti yé ó ti yé ó ti yé pípẹ́ tó alhamdulilayi àkọ́kọ́ ni pé ìbéèrè tẹ́ ẹ ṣe nípa ọmọ tá a gbígbọ́ náà zina ẹni tó wá ṣe zina ọbẹ̀nì kejì ṣe zina wọ́n wá dàrú pa fẹ́ so igi lẹ́yìn tí wọ́n bí mata òfin ṣẹlẹ̀ fi àyè sílẹ̀ pé kí wọ́n fẹ́ ra wọn torí pé ń zina náà lọ́yẹ̀ kọ́ fún zina ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà wọn à ní gbà wọ́n láàyè kí wọ́n fẹ́ ra wọn ṣáájú kó di pé wọ́n fi àbámọ̀ wọn hàn dáadáa wọ́n sì fi ìtúbà wọn wọ́n fi hàn dáadáa torí kọ́ mọ̀ bàjẹ́ pé àwa gangan là ń káwọn èèyàn nírin lápá láti máa takò fún ṣẹ́ríà so tí wọ́n bá fi àbámọ̀ hàn tí wọ́n sì túbà wọ́n sọ yìgì so ní ìsìn ọmọ tí wọ́n bá bí lẹ́yìn yìgì yìí ni wọ́n máa jẹ́ ọmọ fún bàbá wọn àmọ́ ọmọ àkọ́kọ́ tí wọ́n bí yẹn ọmọ ìyá rẹ̀ ní ṣẹ̀ríà pé kò ní bàbá nítorí ìyá ò lè kọ́ inú ta ló ti jáde ni wọ́n bí léèrè ìdí nìkan fi sọ pé ọmọ ìyá rẹ̀ ni kò ní bàbá ó lè máa jẹ́ orúkọ orúkọ ẹnìkan yóò máa jẹ́ àyálò nítorí pé wọn à lè pèèyàn sangiliti láì fọkọ bàbá sí wọn à sì lè pèèyàn kí wọn fọkọ ìyá rẹ̀ kún nígbà tí ìsàn nàbì Ìsá alayhi salam nítorí tẹ́lẹ̀ yìí báyìí orúkọ tí ó máa jẹ́ àyálò ni pé ọmọ yẹn ti wá dọmọ bàbá òun eléyìí àròsọ lásán ni kìí ṣòfin ṣẹríà torí tó bá jẹ́ pé ọmọ àlè ọba dọ́gba pẹ̀lú ọmọ ọkọ àdáni tó mọ òfin tó lù wá sọ̀kalẹ̀ àjẹpọ̀ hmm. òfin tó lù wá sọ̀kalẹ̀ ò ní tùmọ̀ níta bá ti mọ̀ nípa nǹkan ká má máa sọ hmm. eléyìí ẹ̀sìn ni kìí ṣeré hmm. eléyìí ẹ̀sìn ni kìí ṣeré wọ́n gbá lékí kọjá kò fi mí síkù ẹni tí wọ́n kàlẹ́ máa bi tí ọmọ dáhùn ẹ̀hìn tí n bá ti máa ń parẹ́ kí n máa gbẹ́nu lọ kí n sẹ́nu déédéé síbí ẹ má sí àwọn èèyàn lọ́nà torí pé àwọn èèyàn ṣàdédé ṣìnà àfi látara àwọn aṣíwájú tó ti ṣìnà tí ṣini lọ́nà tó bá yẹ pé àwọn èèyàn bá ń sọ ẹ̀sìn bó ti ṣe rí fáwọn èèyàn ni ẹni tó ṣìnà ní pọ̀ ẹni tó ṣìnà báyìí torí ẹ̀ ó pàtàkì kíkà mójútó léyìí wọ́n ní sáwọn alẹ́ máa lọ ìjáde àwọn ẹni tí ń ṣe bíi tablig ẹ má lọ torí pé tablig yẹn ṣe súnà súnà tànàbì sallallahu alaihi wasallam ní kẹsì kí lẹ fẹ́ fàdáadáa lẹ̀ sí tí yẹn bá kú sídìí irú ànábì sọ pé inú náà o abẹ Allah kó má sì wà lọ́nà àwọn tó ti ṣìnà abẹ Allah kó fi wọ́n mọ̀nà. ẹ lórúkọ yín o. hello. hello. naam salaamaleykum. maaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. abdulkadir ló ń sọ̀rọ̀ láti àkúrẹ́. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀ kan ni pé ǹjẹ́ ṣé ó ṣẹ̀tọ́ kí a máa ṣe àdúrà ní sùjúdù ṣùgbọ́n kí a má ṣe ní orí irun gbàbí yẹn sálámọ̀ tán ní tí wọ́n fẹ́ gbàdúrà àwa ọkọ̀ lọ sùjúd àmọ́ a ṣàdúrà yẹn tàbí randomly kọ́kàn wọ mọ́sálásí kọ́kàn máa ṣàdúrà ní sùjúd láì ṣe sọ̀lá. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ téèyàn bá rúkú tí kò dẹ̀ wá rúkú dáadáa bóyá orí rẹ̀ lọ sókè kò straight tàbó lọlẹ̀ jù ǹjẹ́ ṣé eléyìí ṣe ó bá sọ láàjẹ hmm. àbí ṣé rọ́kà ẹnìkan ni ó bàjẹ́ hmm. jazakumullahu. la shak anabi sallallahu alayhi wa sallam ó ní wa amma ar-ruku' fa'azzimu fihi ar-rabb wa amma as-sujud fa'akthiru fihi min ad-du'a faqamina an yustajaba lakum. ó sì tún sọ pé aqrabu ma yakunu al-'abdu min gbogbo ọ̀rọ̀ táwọn fi ń sọ bí nípa pé tẹ bá rúkú ẹ máa sọ subhana rabbiyal azim tẹ bá forí kanlẹ̀ ẹ máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ torí pé àyè kan gbàdúrà yìí nínú àdéhìí kan ìgbà tẹ́rú súnmọ́ Allahu jù ìnìgbà tó bá forí kanlẹ̀ gbogbo eléyìí ọ̀rọ̀ sọ láti lànà bí n sọ kìí ṣe pé mo kàn forí kanlẹ̀ lásán láì nídìí so bíi pé wọn á ṣàdúrà mbẹ àbí mo fẹ́ ṣàdúrà ìforí kanlẹ̀ ní ma forí kanlẹ̀ rárá eléyìí ò sínú nǹkan tí súnà kọ wa tó bá fẹ́ ṣàdúà tó ń ṣe sọ̀dá fi àdúà rẹ sínú foríkanlẹ̀ rẹ fàdúà rẹ sínú tàṣàhùdù rẹ eléyìí tó kángun sí sí sálámà tó àmọ́ ò ṣe sọ̀dá ọkàn foríkanlẹ̀ pọ́n ṣàdúà kò sínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ǹjẹ́ èèyàn rúkú dáadáa ó sorí góodó àbẹ́yàn rúkú dáadáa ó gbórí ń gbé lọ sórúnkún ṣé rúkú yẹn àpò rúkú ó rúkú ó rúkú bá ti ṣe pé kò rúkú tí ẹ bá ti rúkú tí ò nítumọ̀ so tó bá fi lè ti kọjá àyè rúkú yẹn kò padà sídìí rẹ̀ láti tún ṣe rákà yẹn nìkan ni ó tún tún mú wá láti jẹ́ kí sọlá ti ròdo dáadáa. ẹ lórúkọ yín o. Naam. Fáàjà. Aleykum salaam. Fáàjà. Aleykum salaam. Naam. Asalaamualeykum orúkọ mi ni jubil láti ọwọ́ níṣà. láti. ọwọ́ ọwọ́ ojúṣe. ìbéèrè yín ìbéèrè yín. ìbéèrè ni pé kí èèyàn tó ń gbìyànjú nípa ọ̀rọ̀ ìsìn tó ń kírun lédè nípa àtúntò ọ̀rọ̀ àti ìlànà rẹ̀ náà ṣùgbọ́n nígbà náà ló ṣe ọkọ̀ tó máa ní like ó ti máa ní ṣáàtì nínú ọ̀rọ̀ náà gbà àti ọ̀tẹ́ láti láǹtì lọ. ìgbà mi a máa ní pé a máa sọ́kàn ẹ̀ pé a ah, báyìí pé òdodo ni ọ̀tún mi sọ ṣùgbọ́n ní pẹ́ńlọ màmá ń gbàdúrà wà ní eh, ìgbà tí òrùba kù ní ìgbà mẹ́ta gbogbo dáàtò ń gbàdájọ́ ẹ̀ tó ti gbà náà tó ń bẹ́ à ń bẹ eh, fúláàtì wa ọba ṣàlàyé náà kódà eh, ìgbà ní ìgbà ẹ̀ sábẹ̀ pé kó o má ti kékeré rí. alhamdulilayi ẹni tí ń sin allahu dáadáa tẹ́ kí gbogbo nǹkan tó ní ká fi máa ṣẹ̀sìn ń ṣe ṣùgbọ́n tó ṣe pé tó ń ṣe iyèméjì gẹ́gẹ́ bí ó ti ṣe wá nù hadith ìpolówó ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé lóru ojoojúmọ́ nígbà tí máa ń pe ìdá kan nínú mẹ́ta àgbẹ̀yìn òru yóò máa ní ta ló fẹ́ pè mí kí n dá lọ ta ló fẹ́ tọrọ kankan kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì òun wá máa ń ṣe àdúrà lẹ́ni tó fi àdúrà rẹ̀ sun àkókò tá a ládùúà máa gbá ó ti wá ṣe ṣe ṣe ṣe ṣe ẹnu fẹ́ bọ̀ àdúrà gbà ó tún wá ń fi kún iyèméjì rẹ̀ ń pa pé sóòótọ́ sí ni ti islam máa sọ yìí àìwọ́ ló ní nǹkan dà láàmú kò sí nǹkan kan tó sọ islam nítorí pé àdúrà téèyàn bá ń ṣe jàmá àdúrà ò ní yé gbà lópin ìgbà téèyàn bá kánjú ìkánjú ló ń dán ọ láàmú ló bí iyèméjì iyèméjì tẹ̀ sí yẹn a máa hú ẹ̀sìn tegbòtegbò lọ́wọ́ èèyàn ni torí de lè ìfìbẹ̀rù ọlọ́run sí ọ̀rọ̀ Allah yóò gbàdúrà rẹ̀ yóò sì ṣe ń tàn ń fẹ́ kó jẹ́ kó o tara pé bùkátà rẹ ò tí ì dìá hmm. kó o sẹ̀mí kó o sẹ̀sìn débi tó o ní í ṣe dé tẹ́lẹ̀ hmm. tó bá ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá gba àdúrà rẹ̀. Ah. ẹ lórúkọ yín o. hello. hello. wàhálà. aleykum salaam owó kan yín pàápàá àpáyé ẹ ti ń ah, àwa ló pa àwa ló gbàgbé lásìkò. ìbéèrè yín ìbéèrè mi ni pé ìmáàmù tí ó kí ní mọ́sùkì wa a ti pè wọ́n ṣàkíyèsí pé múbàrí yẹn ó ga òun ò dẹ̀ wọ́n dẹ̀ máa ń náà máa ń sèrò pé alison náà òun ò dẹ̀ òun ò dẹ̀ dáhùn báwọn pé ṣe àṣìlè máa ń kírun lẹ́yìn rẹ̀ pé ṣe kò ṣe ìwọ̀n wa. bí o bá ti ga alágbàjù inṣàlá kò sí ní tó ṣe sọláàtì. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín. ẹ̀jọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìjẹ́ tí yóò bá dárúkọ láyé tí o fẹ́ fẹ́ràn púpọ̀ tí yóò bá dárúkọ. a gbọ́ ní dáadáa ọ ẹ pọ̀ bí ariwo téèyàn bá dárúkọ ọmọ àbí kílẹ̀ sọ. tí yóò bá fẹ́ràn púpọ̀ tó tó fi ó lè ṣe ìṣeré àti pé tó tọ́ súnmọ́ kí ẹ̀ dárúkọ ọmọ kí ẹ̀ tó pa ìran náà ọ̀ kí ẹ̀ fẹ́ ṣe bí sí ọlọ́lọ́ plus two three five eight zero eight three two nine three eight nine six zero eight zero six one nine nine eight four five nine. ẹ jẹ́ kí á mú ìbéèrè lè wá sọ́dọ̀tò lè wítìrì ní ṣíṣe wọ́n ní tí èèyàn bá máa ń bẹ tó ṣe é pé rákà méjì tó máa ń wáyé lẹ́yìn sọ́dọ̀tò lè ṣáà kì ṣe é ṣùgbọ́n yọkàn ṣe náfìlà rákà mẹ́ta lórúkọ yìí pé òun ṣe wítìrì wípé ṣé tí ọba máa ṣe rákà méjì méjì tó máa ń bẹ lẹ́yìn sọ̀rọ̀tìlẹ̀ ìṣá yẹn tó jẹ́ pé mẹ́ta ìpéré nìkan máa ń ṣe lórúkọ wítìrì wípé ṣé ó ti tó ní ti àṣọ yìí pé ó ní ládàá wítìrì ó sì ní ládàá náfìlà rákà méjì lẹ́yìn sọ̀rọ̀tìlẹ̀ ìṣá. à ń dẹ́yìn ọba ṣe kẹ́ ní ládàá rẹ̀ <laughs> kò sí kò sì dàníyà rẹ̀ kò dẹ̀ ní ládàá rẹ̀ ẹlẹ́yìn náà tún jẹ́ tẹni tó pẹran tó o fi sọrí pé ẹran àkíkọ̀ ló ń pa ọkàn pẹran lásán ẹ kú jẹran ìmọ̀ <laughs> ọmọ kí ọ ní ìjọba. náà ayẹ́kùnlẹ̀ ṣe tó bá jẹ́ pé bóyá ìdíwọ́ kan àbí kò ságbára lọ títí àbó tiẹ̀ rojú gan ipò lòun ò fi lè mú náfìlà rákà méjì wà lẹ́yìn sọ́dọ̀ kò sí wàhálà ọwọ́ dà níyàn wípé ọwọ́ ṣe rákà mẹ́ta ṣé yóò ní ládàá náfìlà rákà méjì kò ní ní ládàá rẹ̀ àní kò sí. <laughs> so yóò sì sọláàtù wìtìr ọgbàládà wìtìr ẹni tó bá fẹ́ gbàládà sunna tó rọ tẹ́pẹ̀ tẹ̀lé àṣà mm-hmm. sunna tó jẹ́ rọ́tìbà tí máa wá lẹ́yìn ìṣá yóò ṣe lọ́tọ̀ ni àyàfi tó bá yẹ pé lẹ́yìn sọláàtù làṣà mm-hmm. ó ṣe wítìrì rẹ̀ báyìí ó ṣe rákà méjì ọ̀sálámà ó tún wá mọ̀kẹta ọ̀sálámà ìgbà tí ó ṣe méjì yẹn wọ́n mm-hmm. wá dà níyàn pé rákà méjì ti máa bẹ lẹ́yìn ìṣá plus wítìrì ni lòun ṣe yìí so yọ gba aládàá kó ti ṣe méjì tí ń bẹ lẹ́yìn ìṣá yóò sì tún gba aládàá wítìr fún bàbá ṣe ẹlẹ́ẹ̀kẹta mọ́. náà ayẹ́kùnlá ṣe ẹ lórúkọ yín o. maaleykum salaam wa rahmatulah ọkọ yín ẹtí ń pè. ibrahim ló sọ̀rọ̀ láti ọdún ọba. ìbéèrè yín. ìbéèrè mi pé ẹ ṣe fi àyè gbà kí èèyàn máa ṣírò owó ọbẹ̀ fún ìyàwó rẹ̀ ọlọ́run ìjọba dáadáa ó ṣírò rẹ̀ ní kí ọmọ náà ó ya sí ìyàwó rẹ̀ <laughs> so àmọ́ ó máa fún lówó tó tó láti ná. so o ò sì ní jẹ́ni tó jẹ́ pé nǹkan ń tú owó lẹ̀ fún ti na bó ti ṣe fẹ́ torí pé bó ní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ so má fìyà jẹ àmọ́ má bàjẹ́ so má fìyà jẹ ìyàwó rẹ̀ má sì bàjẹ́ ìfìyà jẹ ni kó wá mọ́tò bí bàjẹ́ ni kó wọlé. ṣẹlẹ̀ ìjà bó ṣe jẹ. jazakumullahu khairan sheikh ibi ẹ jẹ́ ká mú ìfẹyọ kan sí i ẹ lọ kọ yín o. wàhálẹ́gùn sálámù rọ́ṣùntìlá ó kọ yín. àwọn àlùfò gbogbo àlá ti kù. ìbéèrè yín bẹ́ẹ̀ bá mi pa ẹwà bẹ́ẹ̀ bá mi pa ẹwà àtikọ̀ báwo lè ṣe máa dà ní o. ọ̀dà tó bá di lọ́jọ́ mẹ́jọ yìí ṣàlàyé jẹ́ kí wọ́n sọ wọlé sí pé lọ́jọ́ mẹ́jọ yìí ní aago mẹ́wàá sí aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lètò yóò máa wáyé láti ọjọ́ mẹ́jọ lọ aago mẹ́wàá títí di aago mọ́kànlá àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá ibi láti máa ṣẹ́nu lónìí inshàlá ọgbọ́n pàtàkì lọ́wọ́ alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí allah kó bá fi ṣe àlékún àgbègbè dáadáa sí fún wa kó sì bá fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóńdẹ̀lẹ̀ kíyàmà ọ̀làdùnmí gbẹlú lóko mi ọgbọ́n pàtàkì lọ́wọ́ eh, brother ismail brother abdulwadud tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá àti àfa tí wọ́n dìjọ wá jazakumullahu khairan títí ọjọ́ mẹ́jọ náà ni mọ̀ọ́dá gbé fún wa yìí pé